yeah, yeah, yeah. yẹ́yẹ́yẹ́ yeah, yẹ́yẹ́yẹ́ ogun aṣọ alágbẹ̀dẹ òkè. màríwò yeah, yeah, yẹ́yẹ́yẹ́ ogun alágbẹ̀dẹ. yeah. yẹ́yẹ́yẹ́ màríwò yẹ́yẹ́yẹ́ ogun aṣọ alágbẹ̀dẹ okay. ni mo bo, ni mo bọ́ pé ni mo bọ́ ni mo bọ́ ògún alágbẹ̀dẹ òkè. pé ni mo bọ́ ni mo bọ́ pé ni mo bo, ni mo bọ́ ògún alágbẹ̀dẹ. pé ni mo bọ́ ni mo bọ́ pé ni mo bo, ni mo bọ́ ògún alágbẹ̀dẹ òkè. pé ni mo bọ́ ni mo bo. ọjọ́jọ́ ń ṣọwọ́ ọjọ́jọ́ ń ṣọwọ́ ìtaṣọ́gun alágbẹ̀dẹ òkè. ọ̀yọ̀yọ̀ ń ṣọwọ́ ọ̀yọ̀yọ̀ ń ṣọwọ́ ogun alágbẹ̀dẹ. ọjọ́jọ́ ń ṣọwọ́ ọ̀yọ̀yọ̀ ń ṣọwọ́ ìtaṣọ́gun alágbẹ̀dẹ. ọ̀yọ̀yọ̀ ń ṣọwọ́. ¡Motorío, como se la guede, la mi cara, mi cara! ¡Motorío, como se la ¡Y ya mi. mí! como se la la mi cara, mi cara! mo forí lógún mo ṣe lágbẹ̀dẹ mo forí lógún mo ṣe lágbẹ̀dẹ lába mi kára mi kára mo forí lógún mo ṣe lágbẹ̀dẹ ìyá mi. mo forí lógún mo ṣe Amen.